Eke hallelujah. Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà. Ìfẹ́ sí ènìyàn. Orúkọ mi ni Olùṣọ́àgùntàn Adéwọlé ẹ̀rí Olúwa Joseph Ẹniọ̀wọ̀. Mo fẹ́ kí wa káàbọ̀ sí àkókò ọ̀rọ̀ yìí ní orúkọ Jésù Kristi. Mo gbàgbọ́ wípé Ọlọ́run yóò bùkún fún wa ní àárọ̀ yìí ju ti àtẹ̀yìnwá lọ. Mo fẹ́ pe àkíyèsí wa wípé, sí wípé ká lọ́mọdé lágbà lọ́kùnrin àti lóbìnrin wípé ká ṣí ọkàn wa payá láti gba ọ̀rọ̀ èyí tí mo gbàgbọ́ pé yóò yí ayé wa padà, tí yóò bá ayé wa pàdé ní ọ̀nà kan àbí ní ọ̀nà mìíràn, tó jẹ́ pé lórí ayé wa Ọlọ́run yóò gba àkóso. Tí àwọn ìfojúsùn àti ìrètí ọkàn wa bí Olúwa ṣe fẹ́ kó rí gan tí ó sì wá sí ìmúṣẹ tí orúkọ Ọlọ́run yóò sì di àyìnlógo nínú ayé wa. Ní òní yìí ní agbára Ọlọ́run mo fẹ́ bára wa sọ̀rọ̀ mo fẹ́ bá wa sọ̀rọ̀ lórí àkòrí yìí tí mo pè ní ní àtètèkọ́ṣe ní àtètèkọ́ṣe um ní ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ Ọlọ́run láti inú ìwé Genesis ìyẹn ìwé kìíní ti Mósè tí à ń pè ní Genesis orí ìkíní ẹsẹ̀ ìkíní bíbélì wípé ní àtètèkọ́ṣe Ọlọ́run dá ọ̀run òun ayé ìwé tí ó jẹ́ ìwé kìíní Mósè tí à ń pè ní Genesis yìí ó jẹ́ ìwé àkọsílẹ̀ ìtàn ìṣẹ̀dá ayé, bí ẹ̀ṣẹ̀ ti ṣe bẹ̀rẹ̀ àti ọ̀nà láti tí Ọlọ́run gbà láti gbé ìgbé ayé, láti gbé ayé tuntun kalẹ̀ àbí tí a lè pè ní ìṣẹ̀dá, ìṣẹ̀dá tuntun. Ó fi hàn wá bí Ọlọ́run ṣe dá ayé yìí dáradára kí ẹ̀ṣẹ̀ kó tó di pé ó wọnú ẹ̀. Nígbà tí ẹ̀ṣẹ̀ sì dé, a rí wípé Ọlọ́run ó bẹ̀rẹ̀ ẹ̀ pẹ̀lú ó mú ẹ̀ṣẹ̀ ó mú ìjìyà wọnú ayé tó díbàjẹ́ yẹn. A rí pé ìkún omi dé àti lẹ́yìn ìkún omi yìí, ẹ rí pé Ọlọ́run nítorí ẹ̀ṣẹ̀ àwọn èèyàn wọ̀nyí, ó bẹ̀rẹ̀ pẹ̀lú ọkùnrin kan tí à ń pè ní Nóà. Láti inú ìran ni a ti wọnú orí kọkànlá níbi tí ẹ̀ṣẹ̀ ti pọ̀ nínú ayé ní ọ̀nà mìíràn tí Ọlọ́run sì fi omi fi ṣe ìdájọ́ ayé a sì Ọlọ́run sì wá bẹ̀rẹ̀ pẹ̀lú ọkùnrin mìíràn tí à ń pè ní Abrahamu ẹ̀rí gbogbo bí ìwé Genesis ṣe rí lọ́yìí ó sọ nípa ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ ṣùgbọ́n a kọ́kọ́ fẹ́ kíyèsí wípé kí ni a ṣe ń láti ẹ̀kọ́ wo gan-an ni Ọlọ́run fẹ́ ká ní ní ìgbé ayé wa olójoojúmọ́ gẹ́gẹ́ bí onígbàgbọ́ lórí ìwé Genesis orí kìíní ẹsẹ̀ ìkíní yìí. Àkọ́kọ́ tí a gbọ́dọ̀ lè kíyèsí láti lè ní ní ìmọ̀ àti láti lè fi ṣiṣẹ́ nígbé ayé wa ojoojúmọ́ òun ní wípé a ní láti bẹ̀rẹ̀ ọjọ́ wa kọ̀ọ̀kan pẹ̀lú Ọlọ́run nítorí wípé a mọ̀ bẹ́ẹ̀ wípé Ọlọ́run Òun ló bẹ̀rẹ̀ ohun gbogbo, òun ni ìbẹ̀rẹ̀ ohun gbogbo. Torí ìdí èyí la ṣe láti fi ayé wa àti ọjọ́ kọ̀ọ̀kan wa, àwọn ìpinnu wa, àwọn ètò wa, àwọn àgbékalẹ̀ wa láti fi síwájú Ọlọ́run nínú àdúrà wa kí a sì gbẹ́kẹ̀lé Ọlọ́run pẹ̀lú nínú ọgbọ́n tí wọ́n lè fi fún wa. Nínú ìwé òwe orí ìkẹta, ìwé òwe orí ìkẹta ẹsẹ̀ karùn-ún sí ẹsẹ̀ ìkẹfà, ó ní fi ọ̀nà rẹ lé Ọlọ́run lọ́wọ́, gbẹ́kẹ̀lé pẹ̀lú ó ní òun yóò sì mú ṣẹ. Eléyìí ni ohun àkọ́kọ́ tí a gbọ́dọ̀ kíyèsi. Èkejì tí a gbọ́dọ̀ lè rí òun ni wípé Ọlọ́run fẹ́ ká gbẹ́kẹ̀lé ìṣèjọba rẹ̀, ìṣàkóso ìṣèjọba Ọlọ́run. A, inú eléyìí ni a ti ní Ọlọ́run tó dá ayé àtọ̀run. A gbọ́dọ̀ lè rí wípé ó ní agbára láti lè, láti lè ṣàkóso àbí dojúkọ gbogbo ohun tí ó lè jẹ́ ìdojúkọ fún wa. Nígbà tí àwọn èyí tí à ń là kọjá tó bá dàbí pé ó ṣe júùjú, a gbọ́dọ̀ rántí wípé Ọlọ́run tó dá ayé tó jẹ́ aṣẹ̀dá, ó ní agbára lórí ayé èyí tí inú ayé yìí. Ohun mìíràn tí a gbọ́dọ̀ lè kíyèsi òun ní wípé a gbọ́dọ̀ lè gbé ìgbé ayé èyí tó dúró lórí ìtorí, ayé tó jẹ́ pé ó à ń gbé lórí, lórí, lórí ìtorí. Ìtorí yẹn ni purpose ni pé kí ni ìdí ẹ̀ gan-an ìdí ìtorí ń ta ṣe wà láyé àbí ìdí ẹ̀ ta fi dá wa torí pé Ọlọ́run ó mọ̀ọ́mọ̀ dá ayé ni Ọlọ́run ò dá ayé lásán Ọlọ́run ò kọ̀ọ̀kan dá ayé eh, pé bóyá ó ṣẹ̀ ń rò ó pé kí mo fẹ́ fi ayé ṣe Ọlọ́run ó ní ètò fún ayé yìí ayé yìí sì ìgbé ayé tèmi ti rọ ó dẹ̀ ní í ṣe pẹ̀lú ìtumọ̀ àti ohun tí ó jẹ́ kókó Ohun tó wá ṣe pàtàkì fún wa ni pé kí èmi àti ìwọ tí ò ń gbọ́ mi yìí wípé ká gbé ìgbé ayé wa lórí ìfẹ́ Ọlọ́run. Kàkà kí eh, yàtọ̀ sí pé ká máa bẹ̀rẹ̀ sí lé ohun asán ayé yìí tàbí ohun tó jẹ́ ìfẹ́ ti ara wa. Ohun kẹrin tí a gbọdọ̀ kíyèsi láti inú ní àtètèkọ́ṣe èyí tí ó wà nínú eh, orí kìíní ẹsẹ̀ kìíní ìwé Genesis yẹn ni ẹ̀kọ́ ta lè rí kọ́ wípé a gbọ́dọ̀ lè mọ̀ wípé a jẹ́, a jẹ́ ọmọ ọ̀dọ̀ tó gbọ́dọ̀ jíyìn. Iyẹn ni pé a gbọ́dọ̀ lè jẹ́ olóòótọ́ ọmọ ọ̀dọ̀ tí ó gbọ́dọ̀ máa fi sójú ìṣe láti máa gbé inú, ìrònú wípé ọmọ ọ̀dọ̀ ni a jẹ́ ká sì fi eléyìí sínú ìṣe wa. Torí pé ayé yìí ó jẹ́ ti Ọlọ́run, àwa sì jẹ́ ẹni tí ó jẹ́ òṣìṣẹ́ tí a fún níṣẹ́ ó jẹ́ alámòójútó tí a fún níṣẹ́ láti máa ṣe ìkáwọ́ àwọn agbègbè wa, àwọn ohun tí Ọlọ́run fi fún wa gẹ́gẹ́ bí àwọn àlùmọ́nì pẹ̀lú ọgbọ́n. A ò gbọdọ̀ gbàyè kí àwọn nǹkan gbogbo tí Ọlọ́run fún wa kó ṣòfò dànù. Àwọn ìgbéyàwó, ẹbí, ọmọ, owó, àkókò kódà tó fi dórí ìgbé ayé wa gẹ́gẹ́ bí èèyàn bí nínú lílo ara wa a gbọ́dọ̀ mọ̀ wípé ìríjú la jẹ́ a sì gbọ́dọ̀ jẹ́ olóòótọ́ pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí. Ohun mìíràn tí a gbọ́dọ̀ kíyèsí tó jẹ́ ìkarùn òun ni wípé a gbọ́dọ̀ lè jẹ́ ẹni tó ń sin ẹlẹ́dàá, tó ń sin Ọlọ́run tí kì í sì ṣe ìṣẹ̀dá. Èké hallelujah. Ohun tí mò ń sọ ni wípé a gbọ́dọ̀ lè kíyèsi bí ẹwà èyí tó wà nínú ayé yìí a gbọ́dọ̀ lè kíyèsí ẹwà yìí à lóòótọ́ ṣùgbọ́n a gbọ́dọ̀ fi iṣẹ́ ìsìn wa sí ọ̀dọ̀ Ọlọ́run nìkan ṣoṣo àwọn Ọlọ́run tó jẹ́ adẹ́dàá aṣẹ̀dá òun nìkan ni a gbọ́dọ̀ lè sìn ju gbogbo ohun tí a dá lọ bóyá owó tí a ní àbí sin àwọn ènìyàn ẹlòmíràn àwọn alágbára ayé ló ń sìn ló ló bẹ̀rù ẹlòmíràn owó tó ní òun ni ló jẹ́ Ọlọ́run fún un gẹ́gẹ́ bí Kristẹni gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run a gbọ́dọ̀ sin ohun tí a dá ṣùgbọ́n a gbọ́dọ̀ sin ẹlẹ́dàá pẹ̀lú iṣẹ́ ìsìn wa èyí tí ó jẹ́ ìkẹfà tá a gbọ́dọ̀ kíyèsí òun ni wípé a gbọ́dọ̀ lè sinmi lé agbára Ọlọ́run fún ìṣẹ̀dá a gbọ́dọ̀ lè sinmi lé agbára Ọlọ́run fún ìṣẹ̀dá ìwọ tí ò ń mi o gbọ́dọ̀ lè sinmi lé agbára Ọlọ́run fún ìṣẹ̀dá nítorí pé bí Ọlọ́run Gẹ́gẹ́ bí Ọlọ́run ti ṣe mú ojútùú jáde láti inú ohun tí kò sí, tí kò jẹ́ nǹkan kan tí gbogbo ẹ ti dàrú, tí gbogbo ẹ ti dojúrú. Bẹ́ẹ̀ náà ni Ọlọ́run lè mú ìrètí, ló lè mú àlàáfíà, ló lè mú ìpadàbọ̀ sípò, ló lè mú àwọn oore ọ̀fẹ́ tuntun wá sínú ayé èyí tí ó jẹ́ tiwa tí a rò pé, pàápàá àwọn nǹkan tí a rò pé kò lè ṣe ṣe ní ire, ní ìbùkún ní tí ó jẹ́ ìpinnu Ọlọ́run fún ayé wa. Èyí tó fẹ́ kẹ́yìn ẹ̀, òun ni wípé a gbọ́dọ̀ lè jẹ́ ẹni tó máa káràmásìkí nínáání gbogbo ènìyàn. A gbọ́dọ̀ lè jẹ́ ẹni tó jẹ́ pé ó fi iyì àti ẹ̀yẹ àti níní láárí, a gbọ́dọ̀ lè fi sí orí gbogbo ìran ènìyàn. Torí pé ìwé Genesis orí kìíní ẹsẹ̀ ìkíní yìí ó ń jẹ́ ká mọ̀ wípé torí pé Ọlọ́run òun ló ṣe kíni òun ló ní gbogbo ìṣẹ̀dá Ọlọ́run ló dá wa ló dá gbogbo ìran ènìyàn gbogbo ohunkóhun tó wà láyé tá a lè máa rí nísinsìnyí Ọlọ́run ló dá pàápàá ènìyàn torí ìdí èyí la ṣe ní láti wo àwọn ẹlòmíràn ká sì ká sì wò wọ́n bíi pé wọ́n ní ọ̀wọ̀ lára ká sì fi ọ̀wọ̀ Ọlọ́run fún wọn wípé a gbọ́dọ̀ fẹ́ràn wọn wípé a gbọ́dọ̀ ní àánú fún wọn lábẹ́ àkóso bó ti wù kó rí. Ẹ̀sì, èyí tó gbẹ̀yìn nínú ohun ta lè kíyèsi, òun ni wípé a gbọdọ̀ lè máa gbé pẹ̀lú ìgbàgbọ́ yàtọ̀ sí pé ká gbé nínú ìbẹ̀rù. A gbọdọ̀ lè gbé ìgbé ayé ìgbàgbọ́ lójoojúmọ́. Lórí ìdí yìí wípé ẹni tó jẹ́ Ọlọ́run tó jẹ́ ẹlẹ́dàá tó dá ayé àti ọ̀run, Ọlọ́run tó dá ayé àti ọ̀run yẹn kì í ṣe pé ó lágbára àti dá nìkan, ṣùgbọ́n ó ní agbára láti lè di ayé mú, ó lágbára láti lè di ayé rẹ mú, ó lágbára láti gbé ayé rẹ ró. Eléyìí ló gbọ́dọ̀ fún èmi àti ìwọ ní ìgboyà láti lè dojúkọ àwọn ohun tó jẹ́ ìpèníjà nínú ayé. Èyí tó jẹ́ pé táà mọ̀ bóyá ó ti è lè nǹkan tó lè ṣẹlẹ̀, àwọn nǹkan tí ì lè ṣẹlẹ̀, bóyá n táà mọ̀ nísìnyí àbí n táà mọ̀ tó lè fẹ́ ṣẹlẹ̀ yẹn, a lè ní ìgboyà láti lè dojúkọ wọ́n. Ìdí ẹ ni wípé. A mọ̀ wípé Ọlọ́run tó gbé ayé ró lẹ́yìn ìgbà tó dá ayé tán, ó lè gbé ayé tàwa náà ró àti ní gbogbo ọjọ́ ayé wa. Ní ìparí, ìwọ tí ò ń gbọ́ mi, mo fẹ́ ka kíyèsi wípé tí a Genesis orí kìíní ẹsẹ̀ kìíní yìí, ó ń tọ́ka sí, bákan ló ń tọ́ka sí Jésù Kristi wípé nípasẹ̀ rẹ̀ la ṣe kíni o, la dá ohun gbogbo. Jésù Kristi, òun náà ni Olúwa. A kọ ọ́ nínú ìwé Jòhánù, ìwé Jòhánù orí kìíní ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹta, bíbéèrè wípé láti ti kọ́ṣe, òun ní ọ̀rọ̀ wà. Ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run. A kọ́ wípé Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. A sì tún tẹ̀síwájú nínú ìwé Jòhánù yẹn wípé ó ní kò sí gbogbo ohun tí a dá, ó ní, ó ní nípasẹ̀ rẹ̀ ni a dá ohun gbogbo àti lẹ́yìn rẹ̀ kò sí ohun kan nínú ohun tí a dá. Nínú rẹ̀ ni ìyè wà, Yìí náà sì ni ìmọ́lẹ̀ aráyé. Ọ̀rọ̀ náà ń tẹ̀síwájú bẹ́yẹn. Kí ni mò ń sọ ní pé ẹni tó dá ayé ní ìgbà yẹn tá pè ní Ọlọ́run, òun náà ni Jésù Kristi. Ǹkan tí Jòhánù tí ó ń fìdí ẹ̀ múlẹ̀ nìyẹn. Nítorí ìdí èyí, ìwọ tí ò ń gbọ́ mi, mo fẹ́ ko mọ̀ wípé o gbọ́dọ̀ lè ní ìgbẹ́kẹ̀lé àti ìgbàgbọ́ wípé Jésù, pé ẹni tó dá ayé àtọ̀run yẹn, pé ẹlẹ́dàá yẹn, òun ni Jésù Kristi a sì gbọ́dọ̀ lè gbẹ́kẹ̀ wa lé a gbọ́dọ̀ fi ìgbàgbọ́ àti ìgbẹ́kẹ̀lé wa sínú ẹni tó dá ayé àtọ̀run yẹn ẹni tó jẹ́ Kristi Jésù tó dá ayé àtọ̀run tó sì jẹ́ olùgbàlà a gbọ́dọ̀ lè fi ìgbàgbọ́ wa sí inú Ọlọ́run a ò gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé ara wa nínú ohunkóhun pàápàá fún ìgbàlà ọkàn wa a gbọ́dọ̀ lè gbẹ́kẹ̀lé Jésù Kristi ẹni tó jẹ́ ẹlẹ́dàá ohun gbogbo a gbọ́dọ̀ gba ààyè ohun kejì ni pé a gbọ́dọ̀ gba ààyè fún Ọlọ́run láti lè mú wa láti lè fi ojútùú sí ìgbé ayé ìgbé ayé ẹ̀mí wa kúrò nínú ẹ̀ṣẹ̀ àti ìpòrúru a gbọ́dọ̀ fààyè gba Jésù Kristi nínú ayé wa láti lè wá ojútùú sí gbogbo ipá ẹ̀ṣẹ̀ àti gbogbo ìdàrú ẹ̀ṣẹ̀ ìkẹta òní wípé a gbọ́dọ̀ lè fi ayé wa fún Ọlọ́run fún ògo wọn ní ojoojúmọ́. A gbọdọ̀ yọ̀ǹda ayé wa láti lò fún ògo ti Jésù Kristi nínú ìgbé ayé wa, ìgbé ayé wa nínú ẹbí, ìgbé ayé wa lórí ìyàwó, ọmọ, jíjẹ, mímu, owó àti ohun gbogbo tá a lè ní. A gbọdọ̀ gbàyè kí Jésù Kristi kó gbògo. Ìparí tá a lè ti kí èso kẹ́rin ni wípé a gbọ́dọ̀ lè sinmi nínú ìfọ̀kànbalẹ̀ wípé ẹni tó dá ohun gbogbo, tó dá ayé àtọ̀run, tó dá ohun gbogbo yẹn, òun náà ló lè fún wa ní ìṣẹ̀dá titun nínú ìwé Kọ́ríńtì kejì, ìwé Kọ́ríńtì kejì orí ìkarùn-ún, ìwé Kọ́ríńtì kejì orí ìkarùn-ún ẹsẹ̀ ìkọkàndínníogún. Bíbélì wípé nítorí náà bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó di ẹ̀dá tuntun ohun àtijọ́ ti kọjá lọ kíyèsí wọ́n sì di tuntun ẹ̀kẹ́ hallelujah mo fẹ́ kí a mọ̀ wípé ẹni tó dá ayé àtọ̀run yìí fẹ́ fún ọ ní ìṣẹ̀dá tuntun ó ti kú fún lórígi àgbélébùú láti fún ọ ní ìṣẹ̀dá tuntun o sì gbọ́dọ̀ mọ̀ wípé àti lè wá gba ìṣẹ̀dá tuntun yìí o gbọ́dọ̀ mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni ọ́ pé o ò lè nípasẹ̀ iṣẹ́ rere rẹ o ò lè dé ọ̀dọ̀ Ọlọ́run bíbélì wípé gbogbo ìṣòdodo wa ó dàbí àkísà ẹlẹ́gbin níwájú Ọlọ́run. Èkejì ni wípé a gbọ́dọ̀ mọ̀ wípé a gbọ́dọ̀ fi ìgbẹ́kẹ̀lé wa sínú Jésù Kristi àti iṣẹ́ tí ó ti ṣe lórí igi àgbélébú wípé Jésù ẹni tí kò lẹ́ṣẹ̀ ó kú fún ẹ̀ṣẹ̀ mi àti ìwọ ó ta ẹ̀jẹ̀ sílẹ̀ lórí òkè Calvary fún ìmúkúrò àti ìràpadà wa kúrò nínú ẹ̀ṣẹ̀. Ìkẹta ni wípé a gbọ́dọ̀ wá lè jẹ́wọ́ ká gbàgbọ́ ní ọkàn wa iṣẹ́ tí Jésù ṣe yìí ká sì fi ẹnu wa jẹ́wọ́ pé kí Jésù Kristi kó di Olúwa àti olùgbàlà wa. Tí a bá lè ṣe eléyìí wọ tí ò ń gbọ́ mi, a rí i wípé ìdí ẹ̀ ta fi dá wa ní ta fi dá ayé àtọ̀run ní àtètèkọ́ṣe yóò wá sí ìmúṣẹ lórí ayé wa. Ǹjẹ́ bí ọ̀rọ̀ náà ṣe parí? Bóyá ní ìbéèrè tàbí àbí ẹ̀bẹ̀ àdúrà àbí ohunkóhun tí a bá fẹ́ béèrè lọ́wọ́ mi, o lè pè mí sórí ago plus two three four eight one zero five seven seven eight nine five four. Ní ọjọ́ mẹ́jọ ní orúkọ Jésù a tún máa pàdé. Jésù ni Olúwa. Ó dàbọ̀.